الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبع بإحسان إلى يوم الدين أدب فعل عبا ترى لكم كاتا لكم بفعل بسم الله عليه وسلم إكلا أتم الله كلا باكي وباسفا كي باني جاسفا أجعل عليك رب الله تجعل فعلا أغرم الله نيا كوتي تي تي هدا نيا بشر الله تريا ها وما يا أو دكتور ودكتور سلام دكتور رجيك الله بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد ǹjẹ́ wàá tọ́ kéèyàn máa bá obìnrin olóbìnrin lọ́wọ́ bí tani obìnrin olóbìnrin onáàdó obìnrin tí kìí ṣe ìyàwó rẹ̀ obìnrin tó jẹ́ àjòjì sí ọ kìí ṣe ìyá rẹ̀ kìí sọmọ rẹ̀ kìí sàǹtì tàbábùrò rẹ̀ kìí sì sàǹtì tàbábùrò ìyá rẹ̀ kìí sì sàǹtì tàbábùrò bàbá rẹ̀ obìnrin tí kìí ṣe ìyàwó rẹ̀ lóbìnrin tó ṣe pé o lè fẹ́rù rẹ̀ níyàwó èèwọ̀ ló jẹ́ lábẹ́ òfin ọlọ́run ọba wa pípé kọ́ bárù wọn lọ́wọ́ gbogbo ìyówó lè fà ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run ọba wa ìwọ àwọn obìnrin kan bẹ tó ṣe pé ọlọ́run bá ṣe léèwọ̀ fún ẹ láti fẹ́rù wọn títí láéláé gẹ́gẹ́ bí ìyá rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ àǹtí tàbábùrò rẹ̀ àǹtí tàbábùrò bàbá rẹ̀ àǹtí tàbábùrò ìyá rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn obìnrin tó ṣe pé ìbídà yín pọ̀ àbí rírè ńlọpa yín pọ̀ àbí jíjànà ńlọpa yín pọ̀ àwọn eléyìí ni wọ́n máa ń pè ní mahram àbí almuharram gbogbo gbólóhùn méjèèjì náà ni kọtọ kọ bá obìnrin lóbìnrin lọ́wọ́ tó bá wá jẹ́ pé àwọn ọmọ ìyá ọkọ ńkọ́ àwọn ọmọ ìyá ọkọ tó fẹ́ yàwó táwọn ò lè ba ìyàwó ìyàwó bọ̀dá wọn lọ́wọ́ àbí kó tiẹ̀ jẹ́ pé àwọn àbúrò bàbá àbẹ́gbọ̀n bàbá ọkọ àbáwọn àbúrò àbẹ́gbọ̀n ìyá ti ìyá ọkọ àbáwọn ọmọ àbúrò àbẹ́gbọ̀n bàbá ọkọ gbogbo àwọn eléyìí o ọ̀tọ́ sí wọn láti ba obìnrin yìí lọ́wọ́ ìyàwó ọmọ ìyá wọn kò tọ́kùn ọ̀bà lọ́wọ́ àbí ìyàwó ọmọ àbúrò wọn kò tọ́kùn ọ̀bà lọ́wọ́ nítorí pé àwọn náà dàgẹ́ bí àjòjì ni sí obìnrin yìí báyìí nítorí pé ọmọ ìyá rẹ̀ kìí ṣẹni tó jẹ́ ìwọ̀ fún ìyàwó rẹ̀ torí ìyàwó rẹ̀ ó lè fẹ́ ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ náà làwọn yòókù wọ́n lè fẹ́ ìyàwó rẹ̀ ọ̀tọ́ sẹ́nìkan kọ́ ba obìnrin lóbìn lọ́wọ́ ètò tó wá burú jẹ lẹ́yìn lọ oníkẹ́ máa wá kíìsì ara yín kódà kó ti kóbìnrin tó ń kíìsì yín ọmọge ni tàbá rúgbó àbí kó tẹ̀ jẹ́pẹ́ ni tó fẹ́ bà lọ́wọ́ ọmọdé ni tàbá gbàlagbà kódà kó ti pé wọ́n fi nǹkan wọ́n fi bu ọwọ́ wọn kó tó di kí wọ́n bá wọ́ torí ọ̀rọ̀ anábì Muhammad sallallahu alayhi wa sallam tó ní inni la usafihu nisa èmi kì í ba alimami nasaayi àti ibùdó máa já ló gbé jáde lọ́nà tó gún régé ìwọ ló lórí obìnrin tó jẹ́ mùsùlùmí kó máa ba àwọn ọkùnrin ọlọ́kùnrin lọ́wọ́ kódà kò tọ́ kóbìnrin kó máa dánìkan wà nù mọ́tò pẹ̀lú dírẹ́fà dírẹ́fà tí ì sọkọ rẹ̀ dírẹ́fà tí ì ṣe ọ̀kan nínú àwọn ẹni tó lọ́n ṣe léwọ̀ fún láti fẹ́ kò gbọ́dọ̀ dánìkan wà nù mọ́tò pẹ̀lú wọn. ìwọ ló jẹ́ lórí ọkọ àtìyàwó kó máa bára wọn lò níbi tí ẹnì kẹta ó ti máa rí wọn èèwọ̀ gan ló tún jẹ́ kọ́kọ àti ìyàwó ti bára wọn lò atiyawo ti wá kẹ́nìkan nu wọn máa bun ará àta gbọ́ bó làwọn máa bára wọn lò a'udhu billah torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé náà ṣe àyìn inna min asharri an-nasi 'inda Allahi manzilatan yawma al-qiyamah inna min asharri an-nasi 'inda Allahi manzilatan yawma al-qiyamah ar-rajulu yufdi ila imra'atihi wa ilé yìí. ثم ينشر سرها أخرجه مسلم nínú àwọn ẹni tí ọ̀rọ̀ wọn burú jù lọ́dọ̀ ọlọ́run ọba tí ipò wọn sì burú jù lọ́dọ̀ ọlọ́run jọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù ó náà lọkùnrin tó ṣe pé òun àti ìyàwó rẹ̀ wọ́n ti jọ ní ìbálòpọ̀ láàrin ara wọn ó bọ́ra alẹ́ fún ìyàwó ìyàwó bọ́ra alẹ́ fún náà wọ́n jọ ní ìbálòpọ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní tú àṣírí ìyàwó farata àlè má mùsùlùmí ló gbé jáde èèwọ̀ ló jẹ́ fún obìnrin o ní ìgbà tọkọ rẹ̀ bá lọ yá ìbùsùn yá òun fẹ́ bá lò kóbìnrin wa sọ fún nǹkan ìwọ ló jẹ́ o káàsì rí pọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n ti jáánu kọ́tà pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n sẹ́lọ̀n lágbọ̀n bíi àwọn ti wọn ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àti ọkọ̀ yọ̀ọ́ máa lé ìlédìí sùn nítorí kọ́kọ́ ọmọ bàá súnmọ́ yóò tún wá lélẹ̀ di sùn yóò tún wọ jẹ́ǹsì yóò tún wá de ìgbàanú má jẹ́ǹsì dáadáadáa lọ́nà tó ṣe pé ibi tí wọ́n ti dé wọn ó tún fàgádà gbọdọ̀ sí yóò wá sọ kọ́kọ́rọ́ rẹ̀ nù kàga lọ́nà tó yẹ pọ̀ kò ní lè súnmọ́ ọmọ pé nǹkan tó ń ṣe haram ni Abu Hurayra radiyallahu anhu ọgbà ìgbàwọ̀rọ̀ alátọ̀dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam oní idha da'a ar-rajulu imra'atahu ila firashihi. فلم تأته فبات غضبان عليها لعنته الملائكة حتى تصبح متفق عليه tọkùnrin bá pe ìyàwó rẹ̀ kíkọ wá lórí ibùsùn òun òun fẹ́ bá a ní sàní ìyàwó wa kọ̀ láti wá ọkọ wa sùn lẹ́ni tí ń bínú sí ìyàwó rẹ̀ yìí àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ ṣépèlé ìyàwó yìí títí tí ó fi jí sáyé alimami bukhari àti muslim ló gbà wá ọ̀dọ̀ wa ká bẹ̀rù ọlọ àwọn obìnrin míì wà kẹgbẹ wọn dájú bàjẹ́ àwọn ò tiẹ̀ kọ̀ kí àjálù àbárílù ọwọ bá wọn látọ̀dọ̀ ọlọ látàrí pé àwọn tako ìlànà ọlọ gẹ́gẹ́ bí obìnrin tí ọkọ rẹ̀ sọ fún bẹ́ẹ̀ ó ní kó ń lọ́ọ́yà ọ̀dọ́ ń lo gbogbo àti òun bá lọ́ọ́yà òní tó ń lo kí ló dé kí ló ń ṣe fún ọ tó àmọ̀ pé wọ́n sọ pé tí ọkọ bá pé tíyàwó ọba dá lóhùn àwọn màlẹ́kà ọmọ ṣépè fún ni ó ní á èpè màlẹ́kà gan ló ń fẹ́ àwùrù bí lẹ́ táwọn ẹni ọlọ́run bá ń fún yàn ẹ̀rú gbọ́dọ̀ bá yẹn n'ụwa wàá ní tó ké gangan ni wọ́n á ṣépè fún ẹjẹ́ abẹ́rù ọlọ́run obìnrin gbọ́dọ̀ ara ń fi jẹ́ ìyàwó fún náà nígbà tó ọ wà lè máa rìnrìn àjò bí kọ máa dá rìnrìn àjò láì jẹ́ pọ́kọ́ tẹ̀lé ǹjẹ́ wà máa dá rìnrìn àjò láì nìkan nínú ẹni tó lọ́n ṣe lé wọ̀ fún láti fẹ́ ọ pẹ̀lú rẹ̀ lórí ìrìn àjò yìí bí ló jẹ́ o lábẹ́ òfin pé kóbìnrin rìnrìn àjò láì tàbí ẹnìkan nínú àwọn ọba ṣe lé wọ̀ fún láti fẹ́ lu obìnrin bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ gẹ́gẹ́ bí bàbá gẹ́gẹ́ bí àbúrò rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n rẹ̀ gẹ́gẹ́ bí àbúrò abẹ́gbọ́n bàbá rẹ̀ àbúrò abẹ́gbọ́n rẹ̀ gbogbo orú àwọn eléyìí ẹnìkan gbọ́dọ̀ tẹ̀lé kò gbọ́dọ̀ dá ni ọ wọ̀ bàálù ló wọ̀ ọkọ̀ ojú irin ló wọ̀ ọkọ̀ ojú omi ló wọ̀ nǹkan míì ló tiẹ̀ fẹ́ wọ̀ èèwọ̀ ló jẹ́ lábẹ́ òfin Ọlọ́run ọba kóbìnrin ó rìnrìn àjò bẹ́ẹ̀ láì jẹ́ ọkọ tàbí ọ̀kan nínú àwọn máhàrámù rẹ̀ ń bẹ pẹ̀lú ẹ̀ hajj náà fẹ́ lọ sí ni kìí ṣe hajj káràkátà ní gbé lọ ni áà ẹ̀kọ́ ní lọ kọ́ ni ìwòsàn ní lọ wá ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò gbọ́dọ̀ dá rìnrìn àjò àyàfi kọjá pé ọkọ rẹ̀ tàbí ẹnìkan nínú ẹni tó lọ́wọ́ bá ṣe léwọ̀ fún wípé kí wọ́n fẹ́rù rẹ̀ wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ lórí ìrìn àjò yìí báyìí níbo la ti rí eléyìí eléyìí ń bẹ nínú ọ̀rọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tó ṣe pé imaamu bukhari àti muslim gbé jáde anábìíní la tusafiru al-mar'atu illa ma'a dhi mahramin wala yadkhulu alayha rajulun illa wa ma'aha muharramun muttafaqun alayhi anábìíní lóbìnrin kan gbọ́dọ̀ rìnrìn àjò àyàfi pẹ̀lú ẹnìkan nínú àwọn ẹni tó jẹ́ èèwọ̀ fún wọn láti fẹ́ àbọ̀kọ rẹ̀ àti pé ẹnìkan wọlé lọ bóbìnrin kan tó jájòjì sí i àyàfi nígbà tẹ́nìkan nínú àwọn ẹni tó déwọ̀ fún wọn láti fẹ́rù obìnrin náà bá ń bẹ pẹ̀lú obìnrin náà subhanallah. tọ́ ń bọ̀ wàhálà wa wá wà sí ẹ̀kọ́ ńlá tí islam fi kọ́ wa yìí bẹ́ẹ̀ bá ń lọ sí gáràjì bí tẹ́tí fẹ́ wọkọ̀ ẹ rí àwọn obìnrin rẹpẹtẹ àti mùsùlùmí àti ẹni tí ò ṣe mùsùlùmí oníkálukú wọn ni wọ́n máa rìnrìn àjò lónìkan láì jẹ́ pé ẹnìkan tẹ̀lé wọn àwọn ọmọ wo ipe gangba táwọn èso ọmọ ọwọ́ bó wàá ní káwọn wàá máa rìnrìn àjò kẹ́nìkan wà pẹ̀lú àwọn lẹ́yìn náà ńgbà tí èsì pé ó lè gbé làwọn onírà làwọn tí wọ́n mọ̀ sọ àwọn lọ́wọ́ sọ àwọn lẹ́sẹ̀ ni ọ̀n tí òfin ọlọ́run ọba lójúmọ́ lẹ́nu so òfin ọlọ́run ga ju gbogbo tó ń rò lọ àlọ́ ọlọ́run lọ́ọ̀ gbọ́dọ̀ dá lọ ẹ̀yà àfi kẹ́nìkan wá pẹ̀lú rẹ̀ tí ọba wá dá lọ tẹ́nìkan ò sí pẹ̀lú rẹ̀ o ti sẹ̀ sófin ọlọ́run ọba eléyìí tó dá lórí pọ̀ gbọ́dọ̀ dá rìnrìn àjò ẹ̀yà àfi kẹ́nìkan wá pẹ̀lú rẹ̀ ìbẹ̀rù ọlọ́run tọwọ́ wa a gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run ọba gidigidi ọ̀pọ̀lọpọ̀ ní bẹ nínú àwọn obìnrin tó ṣe pé alájàpá ni wọ́n ń ṣe káyé ẹlòmíì bẹnu wọn tó jẹ́ pé yọ wọ tírélà ni ó lè wọ tírélà láti odidi Ògbómọ̀ṣọ́ yìí títí tó fi dé Kánò subhanallah tírélà tó kó màlúù tírélà tó kẹrù ẹ wàá wò wọn wàá tò wọn sí orí tírélà ìyọnyà òun náà wàá wà ní tírélà yọ wàá fẹ́ tán nínú tírélà kódà nínú àwọn ìrìwáyà ti tá à ń gbọ́ ọ̀n bẹ nínú ẹni tó ṣe pé bímọ sínú tírélà rí ọ̀n bẹ nínú ẹni tó ṣe pé ńgbà tí àwọn ọmọ ọkọ̀ tilẹ̀ sùn táwọn náà wo kóbìnrin lélẹ̀ tọ́kì mọ́lẹ̀ nu tirẹ̀là ńgbà tí ọba ti tẹ̀ lófin ọlọ́run kò sí ò lè ṣẹlẹ̀ akramakumullah látàrí pé àwọn obìnrin dání ẹni tó bá sojú àtẹni tó fira rẹ bọnu rẹ ó ló lè sọ láàánú gbogbo ń tọ́ba tẹ̀yìn jáde ká máa so ọkọ̀ yẹn jẹ́ ọkọ̀ òru ọkọ̀ yẹn wá ń lọ ń lọ ń lọ àwọn ẹni tó sì pọ̀ nínú àwọn ọmọge lọ́pọ̀ nínú mọ́tò yìí báyìí ní ìgbà tí àwọn ẹni tí wọ́n máa mú wọn kí wọ́n kó àwọn oògùn olóró wọ́n fẹ́ kó wọ̀lú kan wọ̀lú kan tí wọ́n dá mọ́tò yẹn dúró wọ́n wá rí i pé ògidì àwọn obìnrin lọ́wọ́ àǹbẹ̀ àwọn ọkùnrin tó wà àǹbẹ̀ wọn ọ̀pọ̀ lọ títí àwọn obìnrin tó sì tún wà àǹbẹ̀ gbogbo wọn jọ mọ́gì kí ló dé ń bò lẹ́ ń lọ wọn láwọn fẹ́ dé àwọn fẹ́ dé lù tọ́wọ́ àwọn ajú wáyé báyìí sí pé ẹ̀yin náà ń bẹ nínú àwọn ẹni tó ṣe pé wọ́n máa kó rìnrìn àjò lọ sílùú òkèèrè tí wọ́n máa borúkọ Nàìjíríà jẹ́ so nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní tíẹ́rù wọn wọ́n sá hàn pé tí wọ́n fẹ́ lọ fi wọ́n ṣe náà nù wọ́n fẹ́ kó wọn ránṣẹ́ sílùú òkèèrè eléyìí tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ẹlòmíì parí OND ẹlòmíì parí HND ẹlòmíì gan parí degree ẹlòmíì secondary lọ́kọ́ wọ́n wá ní wọ́n fẹ́ mú lọ sílẹ̀ lárúbáwá wípé yóò lọ ṣiṣẹ́ lọ iṣẹ́ wo wá lọ fẹ́ lọ sílẹ̀ lárúbáwá abẹ́ ń tanra yín jẹ iṣẹ́ wo lẹ fẹ́ lọ sílẹ̀ lárúbáwá abẹ́ ń tanra yín jẹ ó lè ní wọ́n lé wọ́n lọ́wọ́ máa ṣiṣẹ́ nọ́ọ̀sì wọn mọ bá wọn ṣiṣẹ́ fámásì wọ́n máa bá wọn ṣiṣẹ́ fámásì ìbò nọ́ọ̀sì ìbò àbọ̀ ńlọ ọmọ ọdọ ọmọ ọdọ tó lè ṣe fún bàbá àtìyá rẹ̀ nílé ọlọ ṣe nígbà tó bá dọ̀hùn ọ̀pọ̀lọpọ̀ ti rọkọ ọ̀pọ̀kọ̀tì ọgbọ́nà ó ní torí pò ti ríṣẹ́ kan lẹ̀ lárúbáwá àti pé ètò kéré jù nípa àwọn òṣìṣẹ́ ọdún méjì kó tó di pa àwọn padà wálé kò ṣe zina rí ìbẹ̀lẹ̀ lómi ò ti kọ́kọ́ ṣe zina àkọ́kọ́ nítorí kí wọ́n lè bá àrówó tíkẹ́ẹ̀tì tó ọmọ fi lọ torí pé ọmọ wọn lọ sọmọ ọ̀dọ̀ ọ̀fọ́ pátá bàbá rẹ̀ rí ọ̀fọ́ tìyá rẹ̀ rí ọlọ́fọ́ pátá pátá tọkọ àtìyàwó àwọn ò tún arọ ọmú ò tún máa bọ̀ ọ̀sùn subhanallah torí pé ọlọ́mú ọwa ni ó mú ọwa lọ́pọ̀. akramakumullah ẹni tó bá ní ìwé lára ẹ̀kọ́ fáwọn ọmọ yìí wọn gbọ́dọ̀ lọ ọkọ ni kí wọn ní iṣẹ́ tí wọn bá rí ń bì Ọlọ́run fa àlùbáríkà sí ká tàn tí wọ́n bẹ̀rẹ̀ sí tẹ́rù wọn tí wọ́n bá wọn pásítọ̀tù nínú ẹrù wọn kí wọ́n fẹ́ lọ travel náà nílò so àwọn èèyàn yẹn wọ́n ń sọ fún wọn pé tí àwọn ọkùnrin tó wà nù ọkọ̀ yìí sẹ́nìkan wà nù wọn tó yẹ pé mọ́ ẹnìkan nù yín rìn Allah ẹ wò fi ọlọ́run àwọn eléyìí ọmọ òfin ọlọ́run ṣùgbọ́n àwọn náà wò wípé tọ̀ sọ yẹ káwọn eléyìí ọmọ dà lọ lóru yìí wọ́n lẹ́nìkan subhanallah àwọn jẹ́ ọmọ ká tó wá pé wá ibi ìwọ nìkan ló lè sọ àfi tó bá fẹ́ parọ́ láti jọ́ tó ń ti ń dá rìnrìn àjò tó ń lọ Abakaliki tó ń lọ Onitsha tó ń lọ sí Abidjan tó ń lọ Kútọ́nù tó ń bẹ́ lọ sí Kánò tó ń bẹ́ lọ Kaduna ibi ìwọ nìkan ló lè sọ tójú ẹ̀ ti rí rí ṣebí ọ̀pọ̀lọpọ̀ lọ ṣẹlẹ̀ sí ọ tó lè sọ fẹ́ dọ̀ ọlọ́run kan àbẹ́ àbùrọ̀ a máa fetí pàlàbò òfin ọlọ́run àbùrọ̀ máa fẹnu torí ẹ̀ wọ́n bẹ nínú àwọn obìnrin tọkọ wọn kọ̀ fún wọn láti lọ tí wọ́n sá sọ pé bí ọba wọ̀ fún kọkọ àwọn lẹ̀ àwọn lọ náà ni ara rẹ̀ ló ń o ara rẹ̀ ló ń òfin ọlọrun dúró digbí òṣìṣẹ́ tó lè yí padà ẹgbẹ̀rún rú rẹ̀ wọn òfin ọlọrun ọba padà ẹyọ kan ìní islam gbà lè rìn maharam pẹ̀lú rẹ ó náà ní ìrìn àjò pé wọ́n fẹ́ jàjàbọ́ lọ́wọ́ àwọn ajínigbé àbọ̀ fẹ́ lọ́dọ̀ àwọn ẹni tó ṣe pé wọ́n fẹ́ ṣe kódà kó ṣe pé láti bẹ̀rẹ̀ ayé ní òtún ìrìn dópin rẹ̀ láìsí mahram eléyìí ọ̀sẹ̀ lọ eléyìí ọ̀sẹ̀ lọ torí fẹ́ jà láti rẹ̀ lẹ̀ so àmọ́ láì gbogbo ìrìn àjò míì pé hajj lọ lọ mahram gbọ́dọ̀ wà pẹ̀lú rẹ̀ kódà kó pé lọ fẹ́ gbé wà pẹ̀lú rẹ̀ kódà skul lọ lọ wà pẹ̀lú rẹ̀ bàbá ọmọ ọmọ lọ sí skul nígbà rẹ̀ tó bá mu dé skul tán yọ pẹ́yìn dà nígbà tó bá ti pé wọ́n gbà sí mi ẹ lọ́ọ́ mú àbúrò yín ẹ̀gbọ́n yín ẹ lọ́ọ́ mú wálé kò túmọ̀ sí pé kò lè dá wa kò túmọ̀ sí pé kò lè dá rìn àmọ́ bò láti ṣe fẹ́ ṣe tá a bá máa mọ̀ tá à ń ta kò fi ọlọ́. hijab aṣọ tóbìnrin wọ̀ aṣọ gbàgẹ̀rẹ̀ tó fi ọlọ́wọ́n bá tó ní kóbìnrin ọwọ́ ọ̀ràn yẹn ló jẹ́ lórí àwọn obìnrin kọ́jọ́ tó ti pé yóò bàṣírí gbogbo ara rẹ̀ gbogbo ń tó lè máa dá wàhálà lẹ̀ lára rẹ̀ kò ní hàn tà kò ní hàn tà ojú rẹ̀ ha ní hàn tà ọwọ́ ha taa ní hàn tà irun taa ní hàn tà ọrùn rẹ̀ ní hàn tà ẹsẹ̀ ní hàn ojúkun ní hàn sí ní hàn yóò bu àṣírí ni فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن eléyìí jẹ́ hijabu tilé ọlọ́ni tẹ́ bá fẹ́ béèrè nǹkan kan lọ́dọ̀ obìnrin tí èso ìyàwó yín ẹ̀yìn ògiri ní kẹ́ ẹ ti bí wọn o ẹ̀yìn ògiri ní kẹ́ ẹ ti bí wọn eléyìí òun náà ni nǹkan tó fi jẹ́ nǹkan ọmọ tí ó jẹ́ kọ́kàn yín ọmọ tí ó jẹ́ kọ́kàn tiwọn náà mọ́ eléyìí jẹ́ hijabu tilé ńlọ́lọ́n kọ́kọ́ sọ̀kalẹ̀ ẹ̀yìn rẹ̀ lọ́lọ́run á sọ hijabu ta sọ̀kalẹ̀ ẹ sọ pé yá ayyuhan nabiy قل لأزواجك وبناتك ونساء المؤمنين يبنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما قتلت يا بني مسلمي كما جاد لقلاها كما قصها ولا نقول بوا صار ملك ẹni tó تساتي sáà ti rọsọ rẹ وفي rẹ ìbọn kọ ni wọn fẹ ọkọ kanáà lóbìnrin ni ìyẹn ní gbogbo ayé lọkọ ọkọ rẹ náà ni wọn máa rọsọ ọkọ rẹ náà lọ tẹ wàá rẹ fún òun nìkan lọ sí yìí gbogbo aráyé lọ́wọ́ máa fọ̀sọ́ hàn hijab òun náà lásọ tá a wọ̀ tó gbọ́sọ̀ pamọ́ ẹnì kí wọ́n á lòun ò ṣètò ọlọ́mọ hijab yẹn ò tóun lọ́rùn yàrá máa gbàsọ gbàgẹ̀rẹ̀ kan wọ̀ kí lóun ara rẹ jẹ ara rẹ ló ń ṣe òfin rẹ wọ́n ló ìwọ ló kùtà ìwọ ní nǹkan ṣe torí pé ìtọ́ bani lọ́kàn jẹ́ onáà ní kẹ́ ẹrọ́bìnrin títí ń ṣetọ́ lọ kẹ́ ẹrọ́bìnrin títí ń tẹ̀lé ta nàbì sallallahu alaihi wasallam kó wá di òru kan ọ̀sán kan kó wá wọ́n dànù kó bẹ́ẹ̀ dànù kó lóun ṣe má òun ṣetọ́ lọ́mọ òun ṣe ta nàbì sallallahu alaihi wasallam lọ́wọ́ ààrẹ lọ́wọ́ adìẹ tó sun tí ọ̀tọ̀ ara rẹ lọ́wọ́ ọlọ́wọ́ bó sì ṣe sírò tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmù torí ẹ̀ èèwọ̀ ló jẹ́ lórí obìnrin o wọ́n máa gbé ọ̀ṣọ́ rẹ̀ hàn síta wọ́n máa gbé ọ̀ṣọ́ rẹ̀ hàn síta tí nǹkan ti sẹlómi ara rẹ̀ lọ́wọ́ gbogbo aṣọ tọ́da tọ́da yóò wọ̀ torí kí gbogbo ara yóò lè bá rí lára rẹ̀ yóò wọ̀ bàtà kí wọ́n lè bá rí yóò gbé báàgì sí ẹ̀gbẹ́ kí wọ́n lè bá a mọ́ gbogbo ẹ̀ yóò máa tàn yínrínyínrín tó o bá ṣe bẹ́ẹ̀ ọ̀sẹ̀ lọ tó o bá gbé jáde lé bẹ́ẹ̀ ọ̀sẹ̀ lọ òfin ọlọ́run ọba nìyẹn ìsìláàmù ò wà fún lọ́nà pé kílẹ̀ ayé ò lè bàjẹ́ kò wà lọ́nà pé kí ó wá dínà bàjẹ́ ni lọ́nà tó ṣe pé ilé kálukú tòrò ọ̀nà kálukú ọ̀dà ọ̀tọ́ sóbìnrin o kọ́ máa lúpọ̀ máa wọn ọkùnrin ọlọ́kùnrin bóyá níbi iṣẹ́ àbí nílé ẹ̀kọ́ àbí lọ́sípítù àbí ní gbogbo àyíká yìí àbí inú mọ́tò wà ní ọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run torí ẹ̀ka bẹ̀rù ọlọ́run bá wà o ìwọ ló sì jẹ́ lórí obìnrin kọ́ máa gbogbo nǹkan tó fi ha. lẹ́kì gbogbo kọ̀rọ̀kọ́ńdù di wọn iná ni wọ́n gbé ta kọ́dà ẹlòmíì kọ́dà ẹlòmíì bí wọ́n bá bọ́ sòkòtò wọ́n bọ́ gbogbo ẹ̀ǹdì rẹ̀ wọn ò ní rí nǹkan míì yàtọ̀ sí tí wọ́n ti rí kó tó bọ̀ torí gbogbo mẹ́sẹ̀ bá aránsọ níran náà ni gbogbo ara rẹ̀ náà ni wọ́n ti gbé hàn

ọ̀ràn yẹn ló já lórí obìnrin o wípé kókóra rẹ̀ ró kókóra rẹ̀ ń jánu kò gbọ́dọ̀ jẹ́ kí ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí kó rí nǹkan kan nínú ara rẹ̀ nítorí pé èèwọ̀ ni èèwọ̀ ni èèwọ̀ ni. tọ́ níjọ́ obìnrin tó wà lè máa lo oògùn kan kó wọ́n fẹ́ lóyún tó wọ́n fẹ́ lóyún o sì ti délé ọkọ wọ́n á máa lo oògùn kó wọ́n fẹ́ lóyún ó tètè di màmá ok ó tètè di màmá kí á lọ fẹ́ dì í. kí lọ fẹ́ di tó ọba fẹ́ di màmá wọ́n mọ̀ wọn lógun tóyún òfin ní dúró lára ọ̀pọ̀lọpọ̀ nínú wọn lẹ́rìí tí wọ́n lọ máa gbóògùn kan lọ́sítù wọ́n nìkan máa lò omi wà wọ́n lè so nǹkan máa lápá ọmọ dúró lára omi wà títí òbí rẹ̀ wọ́n lè sọ̀rọ̀ torí ọmọ dúró lára gbogbo àwọn nǹkan wọ̀nyí báyìí ǹjọ́ wa tọ́ lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa bí omi ti bímọ kó tó ṣe bẹ́ẹ̀ omi lábẹ́ òfin ọlọ́run ọba islam mú wa mọ̀ kíkà bímọ ìdẹ̀ra ńlá ni ìdẹ̀ra ńlá ni látọ̀dọ̀ ọlọ́run tí máa ṣe fáwọn ẹ̀dá rẹ̀ islam sì ṣe wá lójú kòkòrò láti bímọ kódà ọgbà wa yànjú láti ṣe bẹ́ẹ̀ torí ẹ̀kọ́ tọ́ fún ẹnìkan láti fòpin sọ́mọ bíbí bí tí wulẹ̀ ó kéré ma kò sí tẹlifíṣẹ́ lójú kòkòrò láyé yìí táwọn àdọ́mọ nítorí pé à ń bẹ̀rù òṣì kọ̀tọ́ àbòsì tí ń bẹ pẹ̀lú wa ń dẹ́rù bà wá kọ̀tọ́ nítorí gbogbo ọmọ àrísìkí tiẹ̀ ní kò wáyé tọmọ kó tó bá ké bàbá tiẹ̀ náà bá bí ọ tọmọ kó wò ní síláyé dípò kó lè máa sọ̀sọ́ kó sọ̀tọ̀ nsọ yẹn tí bàbá rẹ ọba bí ọ kó ní síláyé dípò kó ọmọ kó àwọn èèyàn kọ kúkọ tó wọn yẹn bàbá rẹ ti bí ọ náà ni wọn náà fi láǹfààní àti wálé ayé ọmọ nàmbá kí lọ jẹ́nu fámìlì yìí ìwọ ọmọ lọ́mọ kẹtàlá nínú fámìlì yìí tí bàbá rẹ bá sọ pé tóǹbì ti tó ṣé ìwọ wà ó kúkú ní wá ṣé kí náà kí náà dé ṣé bí wàá jẹ́ pé wà náà lọ́mọ analysis ṣe ní ìsìn wọ́n lọ́mọ pọ́nmọ bẹ́ẹ̀rẹ́ òṣì bẹ́ẹ̀rẹ́ àjẹpá bẹ́ẹ̀ bẹ́ẹ̀rẹ́ ni wọ́n náà wà nìyẹn kí ló dé nígbà tí wọ́n ti mọ̀ pọ́nmọ bẹ́ẹ̀rẹ́ òṣì bẹ́ẹ̀rẹ́ tó ọ̀para rẹ kó tó di kó dára rẹ mọ̀ a'udhu billahi minash nahnu narzuquhum wa iyyakum àwa láàrọ̀ àwọn ọmọ yín lọ́rọ̀ àwa láàrọ̀ yín náà lọ́rọ̀ inna qatlahum kana khata'an kabira dájúdájú ṣíṣe kúpa àwọn ọmọ yín àṣìṣe ńlá ni o àṣìṣe ńlá ni ẹ gbọ́dọ̀ ṣe kúpa àwọn ọmọ yín o gbogbo oríṣiríṣi analysis rọ tí wọ́n máa ṣe fún yín lórí pé tẹ́ bá bímọ ńgbà báyà ilẹ̀ onígbà ẹ̀mọ́ irọ́ gidi ni irọ́ gidi ni ní ìsìta bá wo Ògbómọ̀ṣọ́ làǹdí lásán àwa mélòó là ń bẹ́ńbẹ́ lẹ́gbẹ̀ẹ́ bíi tílẹ̀ pọ̀ débi oko obì mélòó la ro níbi tí ilẹ̀ pọ̀ dé níbí báyìí kẹfì eléyìí kẹfì ṣàpèjúwe gbogbo ilé ayé yòókù ẹnì kebi tá à ń gbé ó kéré jọjọ lẹ́gbẹ̀ẹ́ bí tá à gbé ẹnì kebi tá à ń dako sí ó kéré jọjọ lẹ́gbẹ̀ẹ́ bí tá à dako sí ṣé báwọn àgbẹ̀ ni adúrú lẹ̀ tẹ́lómi ni ẹlòmí ò dako síta kan nínú ẹgbẹ̀rún lẹ̀ tó ní yóò sì kéré oko yọmọ ẹpọ òǹrowó ọ̀rọ̀ gbogbo lẹ̀ yóò kan kí ló mú bẹ́ẹ̀ yóò kí lẹ wá fẹ́ máa ṣe kú pa àwọn ọmọ yín sí. kọ́tọ́ kéèyàn wá mú agbára rẹ̀ eléyìí tọ́lọ́ wọn bá ṣe fún láti lè fi bímọ kéèyàn wá ní kí wọ́n bò ń yọ sọnù kọ́tọ́ bọ́yọ̀ ọkùnrin àbóbìnrin obìnrin mi ò ń pè kí wọ́n yọ àpò òbí dànù kọ́tọ́ lábẹ́ òfin ọlọ́ọ̀ ọkùnrin mọ̀ sọ pé kó gùn lábẹ́rẹ́ tó fi jẹ́ pé gbogbo obìnrin tó ń bá bá lò láyé kò ní doyún náà ni eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run ọba wa. tí ọkùnrin bá gbà ike kíyàwó ṣe bẹ́ẹ̀ ìyàwó lè lo oògùn kan tó ṣe pé ó lè má mú lóyún nìsín bóyá nítorí ìnira kan tí ń bẹ pẹ̀lú rẹ̀ bóyá nítorí ìnira kan tí ń bẹ pẹ̀lú rẹ̀ tí ń gbà tọ́jú lọ lórí rẹ̀ tí ó sì ní kọ́kọ́ ọmọ sùn mọ́ àmọ́ tó ṣe pé tó bá lọ lóyún pẹ̀lú rẹ̀ nìsín ó lè fa àwọn ìnira tí ò tọkọ bá ti fara mọ́ kò sí tó burú ń bẹ. akramakumullah lábẹ́ òfin ọlọ́run bá wa ìdẹ̀ra lọ́mọ ọmọkúrèdè ọmọláyọ ọmọnìyí ọmọlàpọ́nlé ọmọlọ́pàkùtẹ̀lẹ̀ ọmọni dáadáa láyé àti lọ́run débi pé táwọn nìkan bá wà lìjánà àdéhùn anábì sallallahu alaihi wasallam fi hàn wá ó ní ọlọ́wọ́n bó tún wá ṣe àlékún àgbéga kù fún wa wọ́n á sọ pé bolẹ́lẹ́yìí ti wá àwọn mọ̀lẹ́kọ̀ọ́ máa sọ fún wa pé láàdá àforíjì eléyìí táwọn ọmọ yín tọrọ fún yín nù láàdá àforíjì táwọn ọmọ yín tọrọ fún yín tí ọba wa sọmọ ńkọ́ ó ti dájú pé tíyàn ọba lọ́mọ yóò kó àkóónù ni àwọn ọmọ tẹsí rí yẹn àlóníkàlùkù ọwálé ayé pẹ̀lú tiẹ̀ ni oníkàlùkù wálé ayé pẹ̀lú tiẹ̀ ni ẹnìkan ò di ẹnìkan lọ́nà ńlọ́rọ̀ àwọn ọmọ. alihamdulilayi rabbil alamin adúgbò fún ọlọ́wọ́ ọlọ́wọ́ sàhùn náà ní ẹ̀sùn olórí nígbà tí n bá mẹ́nu bá ẹ bá wa mẹ́nu bà gbogbo ẹ̀ ṣe lè rìn àjò afẹ́ béèrè pé ṣé ọmọ lè jẹ márùn fún obìnrin tó bá fẹ́ ṣe ìrìn àti pé ọmọ yóò tó déédéé ọjọ́ orí wo kó tó di kúrò náà. ọmọ obìnrin mahram rẹ̀ náà ni mahram rẹ̀ ni àmẹ́ni tí ó jẹ mahram fún yẹn gbọ́dọ̀ jẹ́ kó dàgbà yóò jẹ́ ẹni tó dàgbà tó ti pé yóò lè dáàbò bo ẹni tí ń bá lọ kò jẹ́ ẹni tó yẹ pé tí wọ́n àbí kí wọ́n fi nǹkan rí lé lọ́wọ́ tí ìyá rẹ̀ tí wọ́n lọ bò mí tó ní máa ti ṣẹlẹ̀ rárá o bó tilẹ̀ jẹ́ pápá kan náà olùmọ̀ wọ́n sọ pé tọ́mọ bá ti jẹ́ mọ̀mọ́ yéèzẹ̀ tó ti dọ́tun mọ́ ìyàtọ̀ sósì wọ́n ní kò sí ní tó burú ó lè jẹ́ máhàrámù fún yàrá. ọlọ́ba kí ó sànù ọ̀rọ̀ ni a ti gbọ́ ọlọ́run pọ́n àwọn obìnrin lé káwọn gbìyànjú tí wọ́n pọ́n ara wọn lé ìdìbò àmọ́ bí wọ́n àǹfààní tọ́lọ́ba lópin ìgbà tí wọn bá ti gbóhùn òfin tẹ lófin Ọlọ́run aburú àti àbùkù àti àdánwò aburú ni máa ń já lóru wọn torí ọ̀rọ̀ Ọlọ́run ọba tá gbé ẹja gbìyànjú káàkiri sára tí wọn padà síbi òfin Ọlọ́run ọba mélòó mélòó orú rẹ tó ti kó ti ikú wọn sá lọ ọba agbọ̀dọ̀ jẹni tí ó ṣe làákàyè tí ó sì ṣe sùúrù bẹ́yìn ọ̀bá múyàn láyé ọlọ́ọ̀bù múyàn jọ̀gbìn ní àlìkíámà ẹ̀jẹ̀ gbìyànjú kápádà àwọn olùmọ̀ níbi àsìkò yìí ní ọ̀la ìgbà aládùúró sí ní alẹ́ tòní kọ́lọ́ba kí ó sọ wájú ọ̀la lọ́wọ́ assalamu alaikum warahmatullahi wabarakatuh.